وجوب الاعتراف بنعم الله عز وجل وشكر عليها وتحريم الكفر بها وقد روى البخاري ومسلم في صحيحيهما من حديث ابي هريره رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن ثلاثة في بني إسرائيل أبرص وأقرع وأعمى فأراد الله أن يبتليهم فبعث إليه ملكا فأتى الأبرص فقال أي شيء أحب إليك قال لون حسن وجلد حسن ويذئب عني الذي قد قدرني الناس قال فمسأه فذاب عنه قدره وأوتي لونا حسنا وجلدا حسنا قال فأي المال أحب إليك قال الإبن أو قال البقر adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad ẹni tí Ọlọ́run rán níṣẹ́ sí gbogbo ayé iṣẹ́ náà ó sì jẹ́ dé òpin kí ìkẹ́ àti ọlà lọ́wọ́ kó máa bá ànábì wa náà àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ ọlọ́run kí aláwọ̀ kó má yọ èmi àti ẹ̀yin náà sílẹ̀ nínú ìkẹ́ náà ọ̀kan pàtàkì nínú àṣẹ aláwọ̀ nínú alukur'an òun náà ni àṣẹ ìbẹ̀rù Allah àṣẹ ìbẹ̀rù ọlọ́run àṣẹ ìbẹ̀rù rẹ̀ Allah subhanahu wa ta'ala ó sọ pé èyí tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ kú àyàfi kẹ́ ẹ wà nípò mùsùlùmí àwa dúpẹ́ fún Allah pé àwa ti wà nípò mùsùlùmí lónìí lọ́jọ́ tòní a wà nípò mùsùlùmí àpadà sí aburú tí ó bá ẹ̀dá tí òfin ní jẹ́ mùsùlùmí mọ́ lọ́jọ́ ọkú rẹ̀ ọlọ́run má fi dán wa wò ẹni tọ́lọ́n bá fi yẹn dán òun gan ni àdántán ìyẹn gan ni àdántán ọlọ́run ti dán nù ọ̀rọ̀ rẹ̀ ò sì ní kò gbóògùn mọ́ kò gbàájò mọ́ tíyẹn bá fi lè kú sínú ẹ̀sìn mi lẹ́yìn Islam onítọ̀hún ti sílé ayé wa ọ̀run tó sì lọ kò ní rọgbọ fún un. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run Allah ṣe ìbẹ̀rù rẹ̀ nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa o. òní ni nineteen júmọ́ òní sì ni júmọ́ àkẹta nínú oṣù sọfàr ọdún fourteen forty one jimá ọjọ́ mẹ́jọ ló máa jẹ́ jimá kan nínú oṣù sọfàr ti ọdún yìí nínú jimá tí ó kọjá lọ àkọlé kútùbà wa ni i'tiraf bi ni'amillah azza wa jalla wa shukri alayha gbígbà pé ọlọ́run wa gbígbà pé Allah subhanahu wa ta'ala ọkẹ́ wa dandan ni fífi ọpẹ́ fún un lórí àwọn ìdẹ̀ra náà dandan ni watahrim alikufuru biha ṣíṣe àìmoore sí Allah lórí àwọn ìdẹ̀ra náà èèwọ̀ ni èèwọ̀ kò lóko méjì èèwọ̀ ni. ní ìjẹjọ àti láǹfààní àti mú àyà wá àti ní àǹfààní àti mú àwọn àyà wá eléyìí tí ń sọ pé tá bá dúpẹ́ ọlọ́run ó ṣe àlékún oore fún wa. bákan náà la tún ṣàlàyé fún wa wípé. ẹni tí ọlọ́run bá ṣoore fún tí ọba mọ̀ ní oore bọ́lọ́n bá gbà kúrò lọ́wọ́ rẹ̀ ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ìyá ni ọlọ́run mọ̀ sí wálẹ́rú tí ó jẹ yá. gbólóhùn ọpẹ́ pátápátá ti àlọ́ òní. bó tilẹ̀ gà sí pé Allah subhanahu wa ta'ala ó ní ká kí àwọn òbí wa kú iṣẹ́ ká kí wọn ká kí wọn kú iṣẹ́ kò sí èdè tá a lè lò fún ṣúkúrù nú èdè Yorùbá àfi ká tu sí ọpẹ́ náà ni ìyẹn ni pé ká dúpẹ́ fún àwọn òbí wa bákan náà tẹ́nìkan bá ṣe wá lóore ẹ̀sìn ni kí ká mọ rírì ẹ̀ ká mọ pàtàkì oore náà ká sì kí i tó ń túmọ̀ sí pé ká dúpẹ́ fóun náà. sẹ́ni táwa dúpẹ́ fún òun wá pọ̀ báyìí tá a sì sọ pé Allah ló ní ọpẹ́ ọ̀nà tá a gbà yanjú ẹ̀ ni wípé pàápàá ọpẹ́ ta ló ní Allah ni pàápàá ọpẹ́ ta ló ní ta ló tọ́ sí Allah nìkan ni Allah tún wá fààyè ká fi ẹ̀mí ìmoore hàn síra wa ẹ ṣé àná o ẹ ṣé o mo dúpẹ́ o àmọ́ kọ́ máa wà nú ọkàn rẹ wípé pàápàá ọpẹ́ òun ọlọ́run ló ní nítorí pé ẹni tó ṣe oore fún ọ̀hún tí ó bá wà nú àkọsílẹ̀ lọ́dọ̀ Allah pé oore yẹn ó tì ọ́ lọ́wọ́ wàláì bó bá gbìyànjú ẹ̀ kò ní rí ṣe fún ọ ẹni tó jẹ́ kó rí oore yẹn ṣe fún ọ gangan òun gan ló ní pàápàá ọpẹ́. tá a bá ṣoore fúnra wa a ṣe lẹ́yìn ọlọ́run a ṣe lẹ́yìn ọlọ́run o ẹnìkan ò lè rí oore ṣe fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ láì gbà sí pé ó ṣe é pẹ̀lú fífẹ́ bẹ́ẹ̀ àlọ́ tọ́lọ́ ọ̀bá fẹ́ bẹ́ẹ̀ ò ní rí ṣe o nípa bẹ́ẹ̀ tí yorùbá bá fẹ́ wá fi pàápàá ọpẹ́ hàn sí ẹni tó bá ṣoore fún wọn ìgbà náà la máa rí i pé yorùbá ọmọ pẹ́ dá yorùbá wọn ò mọ pẹ́ dá mùsùlùmí nìkan lọmọ pẹ́ dá mùsùlùmí nìkan lọmọ pẹ́ dá nígbà tí yorùbá bá fẹ́ fi ọpẹ́ pàápàá hàn ẹ̀dá ni ẹ máa dúró fún wọn èdú fọlọ́ ló fi já sí pé yorùbá nígbà tẹnìkan bá ṣoore kan fún wọn tó kàyéfì tó gbẹnu tán tó jọ wọn lójú tó bàbàrà ohun tí yorùbá sọ ni pé ọpẹ́lọpẹ́ yìí pàápàá ọpẹ́ nu o pàápàá ọpẹ́ nìyẹn nínú èdè ọpẹ́ yìí gangan ni ọpẹ́ ìtumọ̀ ẹnu ọpẹ́ yín gangan òun ni ọpẹ́ tí tó di dandan kéèyàn ò dá ẹ dákun tá a sì ló ní ọpẹ́ gangan ta ló ní ọpẹ́ pàápàá bí ó ṣe àlọ́ nítorí náà àwọn àáfàá wa alákìídà wọ́n ní èèwọ̀ ni kí mùsùlùmí sọ pé ọpẹ́ lọpẹ́ ẹ̀dá ni o kí mùsùlùmí ó sọ pé ọpẹ́ lọpẹ́ ẹ̀dá Yorùbá tí wọ́n bá lo oògùn kan tó jẹ́ oògùn ìwòsàn bóyá oògùn tápà bóyá oògùn bà bóyá oògùn nárun tọ́nà fún wọn lálàáfíà tẹ bá bi léèrè pé mo ní ara yín àwè ah! ọpẹ́lọpẹ́ parasitamọ́ lára mi ah! ọpẹ́lọpẹ́ àgùn ah! ọpẹ́lọpẹ́ àgùnmu o ti sì ọpẹ́ dá o ti sọpẹ́ dá o kò tún sí gbólóhùn míì nínú èdè Yorùbá tó ju ọpẹ́lọpẹ́ lọ ọpẹ́ tó dí ògóńgó ní ń jẹ́ ọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ tí ò tún sí ọpẹ́ míì mọ́ lẹ́yìn rẹ̀ ní ń jẹ́ ọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ tó ga jùlọ tẹ̀dá lè dú nígbà tí inú ẹ̀ bá dùn parí ló ń jẹ́ ọpẹ́ lọ́pẹ́ ta ló ní gbogbo ta kàlẹ́ o gbére léèrè o nìkan wàá sori fún ọ lọ́wọ́ ní a ah, àfa ọpẹ́lọpẹ́ yín o a ah, wàláì àfikún ọlọ́ba mi sẹ́yìn lẹ́sàn-án rí ọkọ̀kọ́ ti gbé ohun tó yẹ kó o sọ ni pé ọpẹ́lọpẹ́ Allah o lẹ́yìn náà mo dúpẹ́ fẹ́yìn náà ẹ ṣe lẹ́yìn náà ló fi sí o ọ èèwọ̀ ni fún ọ kó o ní ọpẹ́lọpẹ́ ẹ̀dá èèwọ̀ sì ni fún ọ kó o ní ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run a o ti ṣẹ bọ ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run àwọn méjèèjì wá di ẹni tó lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ tó ga jù lọ lẹ́nu tiẹ̀ o ti si ọpẹ́ dá èyí tó ti sọ síwájú jẹ́ àtọrọ àforíjì bí ìgbà tó sọ pé a ohun tó lọ ń bá fẹ́ tíwọ náà bá fẹ́ ni ó ṣe ìtumọ̀ kan náà méjèèjì ohun tó lọ ń bá fẹ́ nìkan ni ó sì ṣe kódà ẹ̀dá ọ̀bá àmọ́ fẹ́ ohun bá fẹ́ nìkan òun ni kódà kí ẹ̀dá má fẹ́ nínú ìgbàgbọ́ nínú iṣẹ́ ìgbàgbọ́ tá a máa fi ahọ́n sọ ni ọpẹ́ wà nítorí náà jamaa ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ pé ọpẹ́ lọ pé èèyàn mọ́ kèfèrí ni máa sọ pé ọpẹ́ lọ pé èèyàn mùsùlùmí sọ pé ọpẹ́ lọ pé Allah kèfèrí ni máa sọ pé ọpẹ́ lọ pé Ọlọ́run ọpẹ́ lọ pé ẹ̀yin lára mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ fẹ́yìn náà ká dúpẹ́ fúnra wa ní lẹ́wù tó wálẹ̀ tó wálẹ̀ yẹn àwọn onímọ̀ sọ pé kò sí èèwọ̀ ńbẹ̀ àmọ́ ká dúpẹ́ fúnra wa ní lẹ́wù tó lóòkè èèwọ̀ ni èèwọ̀ ni torí pé gbogbo tí ń wulẹ̀ jẹ́ ọpẹ́ Allahu nìkan ló ní gbogbo ẹ̀ Allahu nìkan ló ní gbogbo ẹ̀ kẹ́ni tí ó ṣoore fún wa kó lè mọ̀ pé amọ̀rírì ọpẹ́ yẹn amọ̀rírì oore yẹn ló fi yọ̀ǹda pé ẹ dúpẹ́ fáwọn òbí yín náà ẹ dúpẹ́ fáwọn àfáà yín ẹ dúpẹ́ fún àwọn ọ̀gá yín ẹ dúpẹ́ fún àwọn ọ̀rẹ́ yín ẹ dúpẹ́ fẹ́ni tó ṣe dáadáa sí yín. bó tilẹ̀ gà sí pé nínú èdè lárúbáwá àwọn ní èdè méjì tí wọ́n máa ń lò tiwọn tí wọ́n máa fẹ́ dúpẹ́ fún Allahu wọ́n sọ pé alihamudulilayi wọ́n tún lè sọ pé ṣukuralilayi àmọ́ tí wọ́n máa fẹ́ dúpẹ́ fún èèyàn wọn ò ní sọ pé hamdanlaka ntí wọ́n sọ ni pé ṣukuranlaka hamdan àti ṣukuran ọ̀pẹ náà méjèèjì ṣùgbọ́n nínú èdè wọn wọ́n fi hàn wípé hamudan ọ̀gá ju ṣukura lọ nígbà ó sì ti já sí wípé ọpẹ́ èyí tó ga aláwo ló ní ọpẹ́ èyí tí ò ga la ní láàrin ara wa làwọn fi máa lo èyí tó ga àti èyí tí ò ga fún aláwo wọ́n wàá lo eléyìí tí ò ga rárá wọ́n lò fúnra wọn. wọ́n á ní ṣukura lákàyà sheikh ṣukura lákàyà akhi òní sọ pé hamdan laka ya ak òní gbọ́ lẹ́nu wọn nítorí náà alọ́ọ̀fù wa ṣe kò ń wàyí alẹ́bí sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere ó ti wá la àwọn ọ̀nà lẹ̀ fún wa tá a fi máa dúpẹ́ fún Allah ó la àwọn ọ̀nà lẹ̀ fún wa ó jẹ́ ká mọ̀ wípé àwọn àsìkò kan ń bẹ tó ga sí pé tá a bá ti rí nǹkan yẹn ṣe kákọ́ dúpẹ́ fún Allah o bí tí ọmọnìyàn bá tají lójú oorun wọ́n fẹ́ kó dúpẹ́ fún Allah o alhamdulilayi alladhi ahayana ba'dama amatana wa ilayhi nushur wọ́n fẹ́ kó dúpẹ́ fún Allah o lẹ́yìn náà tọmọnìyàn bá kírun ọ̀ràn yẹn tán tó bá kírun ọ̀ràn yẹn tán inú iṣẹ́ tí ó ṣe òun náà ni pé wọ́n fẹ́ kó dúpẹ́ fún Allah o ló mú kí anabi sọ yìí pé sallallahu alayhi wa sallam kásì subhanallahi thirty three alhamdulillahi thirty three allahu akbar thirty three káwá. la ilaha illallah wahdahu la sharika la lahul mulk wa lahul hamd wa wa ala kulli shay'in káfi parí ẹ̀. gbọ́dọ̀ yìí kan náà wọn náà tún pè ní àdúrà ọpẹ́ la ilaha illallah wahdahu la sharika la lahul wa lahul hamd wa wà làkùlù ṣéyìn kọ̀dé tánà ibi tún sọ yìí pé ká máa ka ọgọ́rùn ẹ̀ láàárọ̀ ká máa ka ọgọ́rùn ẹ̀ nírọ̀lẹ́ ó tún kọ́ wa ní míì subhanallahi wa bihamdi subhanallahi wa bihamdi gbólóhùn ọpẹ́ náà tún lóhùn náà àwọn nǹkan tánà ibi ti làálẹ̀ yìí ẹ̀jẹ̀ á máa dúpẹ́ fún Allah o torí pé òun yọ̀bọ̀ ọpẹ́ wàyí o nínú àmì tí àfiwá máa ń mọ̀ pé lágbájá aláìmoore ni lágbájá yìí aláìmoore ni òun náà ni pé tọ́lọ́mbà ṣoore fún un yóò wà á ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ga sí wípé oore yẹn o kò ti ọ̀dọ̀ ọlọ́run wá yóò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ga sí pé ọpọlọ ẹ̀ ló bí oore hùn agbára ẹ̀ ló bí oore hùn ìmọ̀ rẹ̀ ló bí oore hùn ó ti gbàgbé wípé ọpọlọ tó ń níhun àwọn kan nírú ẹ̀ tọ́lọ́hún òṣòro yẹn fún wọn ìmọ̀ tó ló níhun àwọn kan nírú ẹ̀ tọ́lọ́hún òṣòro yẹn fún wọn agbára tó ló níhun àwọn kan nírú ẹ̀ wọ́n tún wá ní ètò jurú ẹ̀ lọ àmọ́ tọ́lọ́hún òṣòro yẹn fún wọn tó túmọ̀ sí wípé kì í ṣe ìmọ̀ tá a mọ̀ ló bí oore tí ń bẹ lọ́dọ̀ wa kì í ṣe ipò agbára tá a wà ló bí oore tí ń bẹ lọ́dọ̀ wa bẹ́ẹ̀ náà sì ni kì í ṣe ọpọlọ tá a ní ló bí oore tí ń bẹ lọ́dọ̀ wa fúnra ara ọlọ́run nínú ìkẹ́ rẹ̀ ló máa ń mà ṣe àwọn oore yẹn fún wa ó mọ̀ọ́mọ̀ ṣe àwọn orin yẹn fún wa gbogbo ẹni tó bá ti wá ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó dá sí wípé ọgbọ́n mi ni o ìmọ̀ mi ni o agbára mi ni o ló bí oore yìí irú ẹni bẹ́ẹ̀ aládàánwò ni innahu maftunun aládàánwò ni kó sì máa retí ìparun láìpẹ́ ìdí nìyí tó jì sí ọlọ́run sallallahu alaihi wasallam tó fi fi ìtàn àwọn èèyàn mẹ́ta kan nínú àwọn ọmọ ìsírẹ́lì tó fi fi kọ́ àwọn sọ̀hábà rẹ̀ lẹ́kọ̀ọ́ wípé àwọn mẹ́ta kan ọlọ́run dán wọn wò ẹnì kìíní ó jẹ́ adẹ́tẹ̀ ẹnì kejì ó jẹ́ apárí tí ò sírun kankan lórí ẹ̀ látọjọ́ ìbí rẹ̀ ẹnì kẹta ó jẹ́ afọ́jú ọlọ́run wa fẹ́ dán àwọn mẹ́tẹ̀ẹ̀ta wò ọlọ́run wa rán màláìkà sí wọn ó lọ bá ẹnì kọ̀ọ̀kan wọn ó sì ń bi wọ́n léèrè pé kí lọ̀rọ̀ yín jẹ mọ́ kí ni bùkátà yín ẹni tó jẹ́ adẹ́tẹ̀ ó tọrọ òun jẹ mọ́ ni pé kọ́lọ́hún fún un ní ara tó jọ̀lọ̀ oríkèé ara tó péye káwọn èèyàn má máa ṣe sí ọ̀hún mọ́ èyí tó parí òun náà ní ọmọnìyàn máa hun rí orí ni kò yẹ kí tòun yàtọ̀ òun fẹ́ kọ́ náà bọ́ fún un ní irun tó dáa irun tó rẹwà èyí tó fọ́jú òun náà sọ pé gbogbo ayé ló ríran òun lòun ò ríran fẹ́ ni pé kọ́lọ́hún fún un ní ojú ríran ọlọ́run ní kí màláìka yìí kó kí n tí wọn ò ní nínú oríkèé ara wọn kí wọn ò ní ìyẹn kọ́kọ́ jẹ́ orí àkọ́kọ́ orí kejì màlẹ́kà tó wá bí wọ́n léèrè pé irú owó wo lẹ́ ń fẹ́ irú owó wo lẹ́ fẹ́ ní èyí aburọ́sù adẹ́tẹ̀ ó ní òun fẹ́ owó ràkúnmí òun fẹ́ jẹ́ oníràkúnmí èyí apárí olóhùn fẹ́ jẹ́ onímọ̀ọ́lù káyé máa pe oníbàbò onímọ̀ọ́lù èyí afọ́jú olóhùn fẹ́ jẹ́ ẹni tí ó ní àgùntàn tó wọn máa sin àgùntàn tó ń sì tibẹ̀ di olówó ọ̀dà ọlọ́run wá pàṣẹ fún màláíkà yẹn pé ohun tó ń kálukú béèrè fún kó fún wọn ní ẹran kọ̀ọ̀kan tí wọ́n ti lóyún sínú. Si oníràkúnmí ọgbàràkúnmí kan tó ti lóyún onímàálù ọ̀nà àgbà tiẹ̀ tó ti lóyún alágùtàn ọ̀nà àgbà tiẹ̀ tó ti lóyún. lẹ́yìn àsìkò díẹ̀ ọlọ́run á fi ìbùkún sí gbogbo àwọn nǹkan tí ó fún wọn o ìkíní ó dẹni tó ní agbo ràkúnmí ìkejì ó tó ní agbo màálù ìkẹta ó tó ní agbo àgùtàn wọ́n wá ń ṣe yọ̀tọ̀ mi wọ́n máa ń gbádùn ẹni tó fọ́jú gbàgbé pò ń fọ́jú rí ẹni tó parí ó gbàgbé pò ń parí rí ẹni tó dẹ́tẹ̀ ó gbàgbé pò ń dẹ́tẹ̀ rí Allahu Akbar ṣebí tíyàn gbà tíyàn máa ń jẹyà lọ́wọ́ nìyẹn máa ń mọ̀ pò ń sọ́fà nínú àdámọ́mọ́ nìyẹn nìyẹn o káì nígbà tíyàn bá ń sọ́fà lọ́wọ́ nìyẹn máa ń mọ̀ tátẹ́gùn bá ti fẹ́ síyàn báyìí Allahu Akbar èèyàn ó kúrò ní gúrùpù àwọn yìí yóò bọ́ sí gúrùpù àwọn míì yóò bọ́ sí higher level àwọn náà wá bọ́ sí higher level ọlọ́run tó wá rán mọ̀lẹ́kà náà yẹn padà sí wọn padà tó lọ bá wọn wá lọ bí wọ́n léèrè béèrè ọlọ́ba oníràkùnmí ìwọ ràkùnmí ǹjọ́ ọmọ mi ọ̀dà bẹ́ẹ̀ ni kí mo mọ̀ ọ́ mo mọ̀ once upon a time mo mọ̀ ọ́ ngbà kan ọlọ́dà tó sì rántí fèsì òun so orí lónìí ohun tó ń bá wa ni pé ìrìn àjò tó máa ń rìn káàkiri náà ló ń rìn káàkiri o ṣùgbọ́n ìjọjá mọ̀ pé ràkúnmí tóun ó gùn dé ibi tóun lọ ó ti kú so ọ̀nkàn ní kó o fún ràkúnmí kan kóun lè gùn débi tóun lọ. bàbá ràkúnmí sọ pé sọ̀rọ̀ ráwọn ràkúnmí tó ń wò yìí ràkúnmí àjogúnbá ni mo jogún ẹ̀ ni ah mo jogún ẹ̀ ni látọ̀dọ̀ àwọn bàbá ńlá mi mo ti jogún ẹ̀ èmi ò lérò pé mo lè fún ọ ní kankan bí àwọn ràkúnmí eléyìí o dákun o dákun mi ò rò pé mo lè fún ọ o mi ò lérò pé mo lè fún ọ rárá o. ọkùnrin sọ fún mi pé arákùnrin bẹ́ẹ̀ pé ọlọ́ọ̀mọ̀ mi ó ní mo mọ̀ ọ́ nà ọ́ mo mọ̀ ọ́ à ṣé ìwọ kọ́ ni adẹ́tẹ̀jọ́ kìíní àná ni ó ní kí wàá lọ àṣẹlẹ̀ òun dẹ́tẹ̀ rí tòótọ́ òun sì sì gbádùn báyìí tó ò rí jẹ tó ò rí mu tó ń sì bọ ọbẹ̀ lọ́hùn tádùn ààrẹ gbà ó ní ọbọ̀ ń bẹ lọ́hùn àbọ̀ ọmọ tó ń sọ àní òun jogún ràkúnmí tó ń wò ń lẹ́yìn ni ọ̀dà. Ah, ọkùnrin bá ní kò ní wà kò sí wàhálà no problem tọ́ ẹ pé ojogún ẹ̀ ni eh, kógun mọ́ lọ bẹ́ẹ̀ bọ̀tọ́ ẹ pé Ọlọ́run ló ṣe fún ọ tọ́ wa ń sọ pé ojogún ẹ̀ ni sí ọpọlọ rẹ ní kọ́lọ̀ wọn parẹ́ lọ́ba kùn wájú ẹ̀ lọ́ba lọ. àwa tó lọ bá apárí irú tí adẹ́tẹ̀ sọ fún un lọ́nà sọ fún un tó ń wó yìí ó ní iṣẹ́ òun ni o nígbà tí àwọn kan ń ṣe fàájì táwọn kan ń tí wọ́n ń sùn lòun forí já inú gbó lọ́n tòun wọn wá dé ní ìsìn wá kó màálù wọn wá ní kóun fún màálù kàbí kí lóyún odidi màálù kan ah bùkátà pọ̀ lẹ́ o ah kóńtọ́ tọ́jú ìyàwó kóńtọ́ tọ́jú ọmọ kóńtọ́ tọ́jú ẹbí ah ìwọ náà tún wá gbé tí ẹ dé ní ìsìn ah ìyún kò sáàyè ẹ̀dákun o ọkùnrin ni. olówó mọ̀ ó ní mo mọ̀ ẹ́ nà ọ́ mọ̀ ẹ́ à mo mọ̀ ẹ́ nígbà kan rí ó dà kí mo mọ̀ kan rí tí mo dẹ́ tí mo parí báyìí ó dà pé wọ́n lórí mo mọ̀ ẹ́ ọ̀ràn sí kémi mo ṣàdúrà fún ọ pé kọ́ ọ ní dúkìá ó ní kí ọ̀dà tọ́ba rẹ ló fi kó mọ́ ọ lùjọ kì í kí màálù rẹ̀ kọ́ máa bẹ bọ̀tá pé kí ọlọ́run ló fi kó jọ kọ́nà ń kọ́ gba ìkẹ́ ẹ̀ kó lọ́wọ́ rẹ̀ ó kó lọ́dọ̀ tiẹ̀ náà ọ lọ bá afọ́jú tó ti ríran ń gbọ́dọ̀ ọdọ afọ́jú bàbá oní àgùntàn lòun yẹ òun náà ti ní agbo àgùntàn tó pọ̀ nígbà tí màláìka ìdọ́dọ̀ rẹ̀ ó ní sọ ọmọ mi ó ní bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́ mo rántí ìwọ ló wá bá mi jọ kìnìún àná nígbà tí mi ò ríran oyè tó bẹ lọ́hùn fún mi àdúrà tó gbà kí á lọ́ra ṣẹlẹ̀ báyìí ó ní tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé mo tún ń rìn àjò mi káàkiri mà ní o ńṣe ni ọ̀wá sí nǹkan mọ́ o kódà kò sí bí ń ṣe débi tí mo ń lọ àfi pẹ̀lú ọlọ́run lẹ́yìn náà ìwọ ọ sọ bẹ́ẹ̀ fún àwọn dídìrín méjèèjì àkọ́kọ́ wọn o ó ní falabalagali aliyauma ilabilayi sọmabiki ibi tí mò ń lọ mi ò lè débẹ̀ o àfi pẹ̀lú Allah lẹ́yìn náà ìwọ yìí ha bàbá tó fọgúlà náà wá sọ pé sọ́ọ́rí mọ́dàmú jìnnà gbogbo rẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ kìí ṣèmi mo ní ọlọ́run ló ní sábọ̀ ọbẹ̀ mú èyí bá wù ọ́ èyíkéyìí tó bá ti wọ̀ wọ́sánà wọ́ sí i ìyìn sọ fún ọ pé fìyẹn lẹ̀ eléyìí ni kò mú lọkùnrin bá ní mi ò ní ìdí ẹran mi ò ní ìdí àgùntàn mi ò ní ìdí ràkúnmí màláíkà ni mi, sọrí àwọn kejì àwọn méjì rẹ mo ti dọ́dọ̀ tiwọn ṣáájú rẹ àwọn ti fail ní ìsìn wọn ti padà sẹ́ sí àárọ̀ wọn ìwọ ń tiẹ̀ ọlá tiẹ̀ ó tún mọ ọkọ̀ sí ni sẹ́ẹ̀rí báwọn àdìsí wà nù Bukhari ó wà nù Muslim Abu Hurairah ló gbà wá tí túmọ̀ sí wípé ẹni tọ́lọ́ ń bá ṣoore fún nù wa kọ́ má jọrẹ ẹ̀ lójú wípé oore yìí agbára mi ni kì í jẹ́ kí yìnyín ó lè ṣe dáadáa ìmọ̀ ẹ jẹ́ kí yìnyín ó di aláìmoore ni tọ́lọ́ ń bá sì gba aláìmoore mú tọ́ba gbámú ojú wa ló fi dáa fún un ojú wa náà ni ó tún fi bàjẹ́ fún un táyà àmọ́ sọ pé kí ló ta ló ṣẹ̀ kí ló ṣe náà ah, ó ṣe ọlọ́run ni ó ṣe ọlọ́run ni ọlọ́run má jẹ́ àṣẹ ọ o má jẹ́ kárí bínú rẹ o èyíkéyìí oore tọ́lọ́run bá ṣe fún wa bàbá ní máa kéwú má sọ pé gbìyànjú rẹ ni ọlọ́run ló fún ọ torí pé kìí ṣe ìwọ nìkan ló wà ní kíláàsì títí ẹ fi wá yọ ju àwọn akẹgbẹ́ rẹ lọ tó o bá ń ṣòkòwò tó ń ta tó ń jó tó ń fà tí ń ràn tí ò já Allahu àìmọye ti ṣòkòwò tí wọ́n ṣeun tó padà ṣàkóńdì tó sá lọ tó sá lọ tó ní kíní yóò rọgbọ ah, àwọn kan jẹ gbèsè ni ìwọ wá ń ṣe tiẹ̀ ó ń bọ́ sí ó ń bọ́ sí òun fi kan kú kan ó ń di méjì ó ń di mẹ́ta ó ń di mẹ́rin ọmọ pọ́n lọ́wọ́ ọba ló kún ọ lọ́wọ́ o lérò pé ọgbọ́n ni ọgbọ́n ọgbọ́n rárá ọlọ́wọ́n ọba ló tì ọ lẹ́yìn ló fi já sí pé èdè tí mùsùlùmí máa wí ni láháúlà wàlà kúwàtà ìlàbìlà kò sí ọgbọ́n kan kò sì sí agbára kan àyàfi pẹ̀lú àṣẹ Allah ẹ jẹ́ kí èdè kọ́ mọ́ wa lẹ́nu láàfin ní máa ríra wa gẹ́gẹ́ bí ẹni tó máa ṣe ju ẹlòmíì lọ ọlọ́run ló mọ iye ẹni tó máa ṣe jù wá lọ tí wọn ò gbúrú ẹ̀ tí wọn ò gbúrú ẹ̀ tá máa wá gbúrò tiẹ̀ ṣé àìmoore lọ́wọ́ ayẹ kó o fi san fọlọ́n ọlọ́run kan ké ọ ní ìkẹ́tọ́ kí ọ bàláhùn àdánwò ni tọ́ba fọ́n mọ̀ tó fi ọ sípò agbára tó fi ọ sípò owó èyíkéyìí ipò tó bá wà ọlọ́run fi ṣàdánwò fún ọ ni ọlọ́run mọ̀jà fẹ́ẹ̀lì àdánwò náà o oore tí ń bẹ lọ́wọ́ wa ọlọ́run mọ̀jà ó bàjẹ́ o àlékún oore ó ní à ń bẹ ọlọ́run là ń bẹ ọlọ́run ẹlẹ́dà torí pé oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ju ti ń bẹ ní ayé yìí lọ. ọ̀kan nínú oore ọgọ́rùn tọ́lọ̀ ń dá ní gbogbo wa ń wá káàkiri ọlọ́run dá oore ọgọ́rùn ó wá fi ẹyọkan sílé ayé ẹyọkan o ní gbogbo ìjọba ayé wa ń jẹ gbogbo ìjọba ayé náà wa ń jẹ abẹ́rẹ́ nìkan báwọn ńgbà tíjọba àná wà lórí oyè ó ní òsí ẹ̀kọ́ ọ̀fẹ́ ńgbà tíjọba eléèdórí oyè ó lẹ́ẹ̀kọ́ ọ̀fọ̀ ń bẹ ó yẹ ká béèrè pé ńbo ló ti rówó tí ẹni àkọ́kọ́ ò rí ń bẹ tó ń túmọ̀ sí pé owó yìí ń ọlọ́run ti dá nàìjíríà ọ̀dà ọ̀dà pẹ̀lú ni ọ̀dà pẹ̀lú wọn ní ìwé nàìjíríà ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin sẹ́rí báwọn wàrà ń bẹ nàìjíríà oyin ń bẹ nàìjíríà ọlọ́run jáwa náà orí ti wa mú o. jáde ti wà mú bẹ́ẹ̀ o má ṣe wá lẹ́ni ìyà láyé má ṣe wá ní ẹnìyà ní ọjọ́ àlìkìyàmà a fi ọlá pé ìwọ náà ni alwahab ìwọ ló máa tààyàn lọ́rẹ ìwọ náà ni arozak ìwọ ni ọba tó máa ń fúnyàn ní èsì ìwọ náà ni ọba tí máa dáni lọ́lá ọlọ́run kún wa lọ́wọ́ o ṣe dáadáa fún wa o àdúgbò wa ọlọ́mọjọ dàrú o ìlú wa ọlọ́mọjọ dàrú orílẹ̀-èdè wa ọlọ́mọjọ dàrú gbogbo ibi táwọn mùsùlùmí wà lágbàńlá ayé kọlọ́ọ̀bá ni dúró tì wọ́n kọba ni mójútó wọn. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabi wa Muhammad kí Allah kó fi gbogbo wa ṣe kùngẹ́rẹ́ akímùsọ̀lá. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله استووا استووا واعتدلوا